anche la volta che io che non nulla era te, ho trovato bene, perché la sto lì, non la fa mai. cái người chúng ta vui ao nào cái này của chúng ta có sao? Vâng, ta có con này, con lá cô ọ̀gá wọn. orúkọ ẹ̀ ẹ̀ ẹ̀ olúwo ṣé olùkọ́ bẹ́ẹ̀ ṣé ó sì sọ lè máa ta àwọn ìlà. ẹni ta. wọ́n ìta kú lágbóni sí ọ̀sán. àgbo lágbóni sí ọ̀sán. bẹ́ẹ̀. wọ́n kọ olúwo sí ọkọ̀. ṣé ó sì lè máa ta ọ̀ ṣé ó sì lè máa kristian tí èsì bẹ́ẹ̀ orúkọ yóò ní ìtumọ̀ kan lórí ìgbà tí ìjọba ti jẹ́ nǹkan aláàrí àbí ìjọba àyùká fún akọ́lé mú bá ṣòkòsí tó burú láti bá. àwọn tó bá jẹ́ yẹn tí ń bọ́ sí ẹ̀sìn wọn eléyìí ọ̀dà kí mùsùlùmí mùsùlùmí ọmọ ó súnmọ́ ìlànà tó yẹ kí ọmọ bàtà gbogbo yẹ ọlọ àtọ́rọ̀ sásán rẹ̀ lọ́wọ́ sásán rẹ̀ òkú àṣẹ ṣe pẹ́lẹ́ rẹ̀ òkú àṣẹ ṣe ọkà fún àwọn ènìyàn ọkọ̀ àwọn àṣẹ wà lọ́wọ́ ilé ìfẹ́ ọ̀pọ̀ òkú ìdára òkú àṣẹ àlàáfíà òkú bá láti rẹ̀ sí tiẹ̀ ọlọ́pàá sọ fún ọ̀la lórí owó tí ọ̀la ní sọ́kù wa tó fi parí dada sí ọlọ́sà